اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد عباد الله وحييكم بتحية الإسلامية المباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته أدوك فلان أجري بي mo jẹ́rìí pé kò sẹ́nì kan tí jọ́sìn tọ́ sí àfi Allahu Ta'ala mo sì jẹ́rìí pé òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wasallam wa ẹrúsìn ọlọ́run ni òjíṣẹ́ rẹ̀ ni kí àti ọlá ọlọ́run kó máa bá àtàwárá lé rẹ̀ tí wọ́n máa pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá ló gbà kó má dáwọ́dú lórí àwọn yìí kò kárí gbogbo mùsùlùmí àgbàlá yìí pátá tí ó yàwá náà lẹ̀ lẹ́yìn ilé akíra wa ní kìkì ti Islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh insha ta'ala a ma tẹ̀síwájú nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run ní Suratul An'am súra ẹlẹ́ẹ̀kẹfà àyà ìkẹrìnlé ní àádóje súra 6 àyà 134 ìbẹ̀ láti bẹ̀rẹ̀ Suratul An'am ọlọ́run kó ṣe ní rọrùn بسم الله الرحمن الرحيم إنما توعدون لآت وما أنتم بمعجزين قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وجعلوا لله مما درأ من الحرث والأنعام نصيبا فقالوا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يدل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون وكذلك زين لكثيرين وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليرودهم ليرودهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه fadharuhum wa ma yaftarun eléyìn náà ni láti aya 134 sí aya 137 a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim asáàdì ọlọ́run kú lọ́dọ̀ àṣẹ ìtọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run má jẹ́ kí èṣù kó ráyè nínú àlámọ̀rí kálukú wa ọlọ́run èṣù ìlérí rẹ̀ náà ni pé òun ó lúgọdì wá lójú ọ̀nà tààrà tọlọ́run òun ó gba ìwà wa òun ó gbẹ̀yìn wa òun ó gbọ̀tún yọ òun ó sì gbòsì yọ sí wa àti pé díẹ̀ péré nínú àwọn ẹrúsìn ọlọ́run náà ni ó kù lójú ọ̀nà tààrà ọlọ́run ọ̀ ìwọ́n lọ́ba àríkí ọlá ìwọ ló dójú ọ̀nà tààrà aṣẹ ìtọ́nù ẹ̀dá rẹ̀ ni jàre ọlọ́run kàwá kún ọ̀kan nínú àwọn díẹ̀ tí ó ṣẹ́kù lójú ọ̀nà tààrà mọ́kàwá kún ọ̀kan nínú àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ tí ó wà lójú ọ̀nà àánú bí rahmatika ya arhamar rahimin wa ya akramal ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ àláyírọ̀ ọlọ́ni innama tu'aduna láti wa ma antum bi mu'jizin ọlọ́ni dájú ṣaka inna harfu tawkid dájú ṣaka wà nasb lọ́dọ̀ àwọn onínàhù dájú ṣaka láìsí iyèméjì ní ti pàápàá o máa tún wọ́n لآت ما توعدون لآت Allah akbar. Ọlọ́run ní dájúdájú innama wa'adallahu ta'ala bí ibadahu min na'imi aw jahimi la'ati la mahala. Ìyẹn ni tí bàbá wa Abubakar Jabir Jazairi, yọ́n fi tú ọ̀rọ̀ yẹnu tíra àwọn Aisaru Tafasir. لكلام العلي الكبير tafsiri bàbá wa abubakar jabir jazairi tó ṣe tírà tí ó gbajúmọ̀ tá ń pè ní minihaju muslim ó tún ṣe tí a tafsiri tá ń pè ní aisaru tafasiri ìtumọ̀ rẹ̀ ní èyí tó rọrùn jù nínú àwọn tafsiri nínú àwọn àlàyé kùrẹ̀ èyí tó rọrùn jù tó lè tètè gbọ́yé wọ́n kọ́ lọ́nà tó gbà rọrùn ń pọ̀ ìtumọ̀ tí wọ́n fún pé ọlọ́run ní iná mẹ́tù àdúnà làátì in tá a ṣàdéhùn fún yín o yóò dé wọ́n lò náà ni pé iná mawa'ada Allahu ta'ala bí ìbàdáú dájúdájú nǹkan tí ọlọ́run ọba alékè ọlá ṣe àdéhùn rẹ̀ fún àwọn ẹrúsìn rẹ̀ mina imi nínú dẹ̀ra ni ao jahimin àbí nínú yàrá jahim láàtì yóò dé o láàmàhàlà kò síbùyẹ̀ pé kò ní dé ó dàbí ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ náà nínú Suratul Ma'arij pé sa'ala sa'ilun bi'adabin waqi lil kafirina la nípa ìyà abèrè ọ̀kan béèrè nípa rẹ̀ lil kafirin àwọn wo nìyà fẹ́ jẹ àwọn kèfèrí laysa lahu dafi olùkọ́dí ìyà yẹn òsìsí olùkọ́dí kan fún ìyà yẹn kò sí ìsìnkàfẹ́lò náà nìyẹn ọlọ́run ní lẹ́yìn ìsànlẹ̀ òdáàfẹ́ tí a bá ní wọ́n dáfà dáfà yàdìfà òdáàfẹ́ ọ̀run ó dá padà dáàfì òun ẹni tí ń dá nǹkan padà ẹni tí ó dá ìyá mi padà tí ó kọ díẹ̀ tí ó bì wó tí ó tì í dànù fáwọn kèfèrí kó má jẹ wọn ọlọ́run ní kò sí kí nìdí torí pé inna wa'dallahi haqq àdéhùn ọlọ́run ọba òdodo ni ọlọ́run ṣe àdéhùn náà ní Suratul A'raf àti kàájú ní nígbàtí a ṣe ìtàn tó ń tọrọ lọ́wọ́ ọlọ́run súra ẹlẹ́ẹ̀kejì ìjẹ́ rántí wípé kọ́lọ́run fàǹtìrí ni lọ́mi lára ọlọ́ni iná kaminal munzarin ó ti dìkan náà àwọn tá a lọ lára tá a ní tètè pa ìgbà ẹni àṣà ìtọ́ ní fabima agowe ìtàní torí pé ó ti sọ òun nù báyìí o làkò òdánù òun ó wà jókòó ọ́ òun ó jókòó sí rọ́ọ̀tọ̀ kalẹ̀ mustakim sójú ọ̀nà rẹ̀ ojú ọ̀nà rẹ̀ tó jójú ọ̀nà tààrà làkẹ̀ òdánù òun ó jókòó dè wọ́n bẹ́ẹ̀ òun ó lúgọ̀ dè wọ́n ó wá ka gbogbo ẹ̀ kí lọ́lọ́run wá sọ fún ọlọ́run ní lamani tábàkà minhum èyí yòówù tó bá ti tẹ̀lé ọ nínú wa àtiwá àtiwá kí lọ́lọ́run ló ṣe làámlà àná minkum làámlà àná òun ó kó gbogbo yín jọ àtiwọ́ àtàwọn sínú náà àjìmáyìn lápapọ̀ ọlọ́run tuntun ọ̀rọ̀ yẹn sọ padà nínú sọ́ọ̀tù sáàjídà sura 32 àti kánà la'amla annaja annama minali jinnati wà náà sí àjìmáyìn òun kò yí síbẹ̀ lọ́lọ́n fi ní innama tu àdúnà láàtì àdéhùn tọ́lọ́n ti ṣe sẹ́yìn yẹn yóò dé títí dànù sí fún bíbí wó sí kíkọdí rẹ̀ ò ṣẹlẹ̀ torí pọ́lọ́n sọ nù sọ́ọ̀tù bákọ́rọ̀ náà wípé fàtàkù náírà láti wàkúlù anẹ́sù alẹ́hìjárọ̀ ọ̀ẹ́dàt lílì káfìrí ẹbẹ̀rún náà tó ṣe pé èèyàn àti òkúta láfikò ọ̀ẹ́dàt àti ṣe àti pèsè rẹ̀ kalẹ̀ lílì káfìrí ọ̀rọ̀ pé ọlọ́run iná tó sọ́njẹ́ òní dákun mọ́jẹ̀ ojú òyàn ó ti dá kalẹ̀ mọ́dà náà mọ́ iná tó ní yóò jó àwọn gèbèrè jọ gbé ilé ọlọ́run mọ́jẹ̀ ojú mọ́ àti pé ó ti ń jò ó lẹ̀ ó ti wà ńlẹ̀ báyìí kìí pọ́lọ̀ ń sẹ̀fẹ́ dá iná yẹn ti ń jò inájá anẹ́mà lílé káfìrí ìnà kí lọ́lọ́run sọ pé inájá anẹ́mà jẹ́ fáwọn kìfìrí ọlọ́run ló lúgọ̀dì wọ́n inú sọ́rọ̀tù nábà amáyá tasa àlù ọlọ́run sọ pé inájá anẹ́mà kánẹ́t mẹ́rù sọ́ọ̀dá inájá anẹ́mà kánẹ́t mẹ́rù sọ́ọ̀dá للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا الله iná jahannama tẹ̀rí yẹn kánẹ́t mìrìsọ́dá ń bẹ ní bùbá kánẹ́t mìrìsọ́dá olùgọ́ ó ti lúgọ̀dọ̀ àwọn èèyàn àwọn wo ni lè tọ́ọ̀gì iná màába fún gbogbo àwọn olùkọjá àlà ní màába ibùsẹ̀rí sí nígbà tí wọ́n bá kúrò láyé ibẹ̀ ni wọ́n lọ dé sí ọlọ́mọdé adébé síbẹ̀ o bẹ́ẹ̀ náà ni àlìjọ́nà ọlọ́run bá ti ṣàdéhùn rẹ̀ náà fún gbogbo ẹni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo bóun ó fi wọ́n sínú àlìjọ́nà وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار inú sọ́rọ̀tù bá kọ́rọ̀ náà nígbàtọ́ lọ ń sọ̀rọ̀ ọ̀nà tán fún wọn ní ròdùnú àwọn tí wọ́n nígbàgbọ́ lódodo wà á mílù sọ̀rẹ̀ à tí wọ́n sì ń ṣe dáadáa annala umja náà ti pé dájúdájú yóò máa bẹ fún wọn àwọn ọgbà adẹ́ra kan tẹ́jìrì tó ń ṣàn mìntà àti ha ní abẹ́rẹ̀ al-anhar àwọn kíni àwọn akérèmọdò wọ́n ń ṣàn lábẹ́rẹ̀ hmm? ọlọ́run bá lè kí ọlá ló sọ bẹ́ẹ̀ fún wa tí a bá wo inú Qur'an níbi tí ọlọ́run ti sọ Suratul Baqara ìní ọlọ́run bá ti sọ láti àyà 22 ibi tí mo wá ń kà yìí ó níbi tọ́lọ̀ ti ní wàbáṣírí lẹ́dínà àmẹ́nú wà ámìlì sọ̀lẹ̀ àtàyà 25 annala oúnjẹ náà ti súra 225 annala oúnjẹ náà ti tajiri mi ta ti al'anihar èyí tó ṣe pé àwọn akérèmọdò ń sàn lábẹ́ àwọn ọgbà náà kúlámẹ́ rúsìkò gbogbo min a tá a bá ti fún àwọn èèyàn nínú ọgbà náà min tamarati níbi àwọn èso rizkan léṣe ń pa fún wa. ìjọ jáde lẹ́nu wọn ni pé àádọ́lẹ́dì òsìnkú náà ní kọ́bí ẹgbọ́n èyí tí wọ́n fún wa jẹ lẹ́ẹ̀kan ni wọ́n tún fún wa padà yìí o. wa otu bi i mọ́tàṣà bí ha á tún wá fún ẹ léè tó tún kan ni ìdí fi bẹ́ẹ̀ ìdí ni pé awo rẹ̀ o jọra wọn àmọ́ itowo rẹ̀ ó yàtọ̀ shakilu rẹ̀ irisi ẹ̀ wà lọ́wọ́nùhù atawo ẹ̀ ó jọra wọn ìgbà tí wọ́n bá fi sẹ́nu ni wọ́n wà rí kó tún yàtọ̀ wà ó tún bí ìmú taṣà àbíyá èyí tó tún jọ èyí tí wọ́n fún wọn ní ìsìn tí wọ́n nírú tẹ̀kan ni á tún fún wọn wọ́n tún rí pó yàtọ̀. Mọ́tọ́. Wàhùn fi àkọlìdùn wàlàhùn fi ànídádúró lálìjẹ́ náà. Àwa ò ní dáwà ń bẹ́ẹ̀ ẹ̀wọ́ nìkan kó mọ̀ dágbádùn ń bẹ́ẹ̀ àṣíwájú á ní àwọn aya nínú àlìjẹ́nà kò sí celibacy ní paradise kò sì sí monogamy ń bẹ́ẹ̀ àṣíwájú mọ́tọ̀ àárọ̀ àwọn obìnrin tí wọ́n mọ́ kànga wọn ò kí ń ṣe nǹkan àlejò wọn kì í dé bá wọn wọ́n máa wá òun fi ha khalidun ẹ̀rọ tí pa sọ lánàá pé àlìjẹ́nà kò sáyé ẹ̀gbẹ́ ń bẹ̀ nǹkan àlejò obìnrin sì ní tí wọ́n ń pè ní menstrual blood àti menstruation ẹ̀gbẹ́ ni torí náà àwọn obìnrin àlìjẹ́nà wọn ò ní ní sàwọn obìnrin táyé yìí náà ní wọ́n bá dénú àlìjẹ́nà ẹni ó bá jọ́kọ wọn láyé náà ni ó jọ́kọ wọn lọ́run tó bá wà àlìjẹ́nà àmọ́ tí ò bá wà àlìjẹ́nà ẹni rè míì ni wọ́n fẹ́ bí fìrì àwọn náà ó ṣe wọ náà tíyàwó ẹ̀ àsíyà tí ó wà àlìjánà tálọ́kọ́ ẹ̀ mẹ́ insha Allah Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìyá wa Maryam ìyá Ìsá òun náà wà àlìjánà tálọ́kọ́ ẹ̀ mẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí òun tiẹ̀ lọ́kọ́ láyé ń tiẹ̀ torí yí pé alkhabisatu. للخبيثين والخبيثون للخبيثات والطيبون للطيبين والطيبات للطيبين clear verse Kùránì lónìí irú ní fẹ́rú ẹgbẹ́ yẹn lẹ́yẹ wọ́tọ̀ àwọn ẹni ẹ̀gbin náà ni ó kóra wọn sòdí lọ́nà nájọ́ gbèdé alìkíámà àwọn ẹni re ni ó kọ́ wọ́rìn wọnú àlìjánà níjọ́ gbèdé alìkíámà bá a ṣe mọ́kàn gásí láṣẹ fẹ́ra wa ànábì ló mọ́ jù nínú àwọn ọkùnrin tí ń bẹ láyé tọ́lọ́wọ́n bá dá òun ló páyà ọlọ́run jù nínú àwọn ọkùnrin tí ń bẹ láyé èyí tọ́lọ́wọ́n bá dá àwọn obìnrin tá a dárúkọ yìí Mariam tí í ṣe ìyá Ìsá ọlọ́run ní istofaki òun ṣàálẹ́ṣà lérí gbogbo obìnrin àgbáńlá ayé nígbà náà torí kí ni òun pa bẹ́ẹ̀ rẹ̀ mọ́ àwọn obìnrin banú Ísírẹ́lì ń jọ náà wọ́n ti da játa ààrẹ ni tó máa ń bẹ̀ẹ́ agbóòórùn rẹ̀ náà nínú àwọn ọ̀rọ̀ táwọn bànú Ísírẹ́lì sọ nínú bíbélì nígbà tí wọ́n ní wọ́n mú ẹnìkan tí wọ́n fẹ́ lẹ̀ lóko kó ságbèrè bó ṣe panṣágà tóró ti wà nínú òfin ta òrétà tọ́lọ́wọ́n bá fún Mùsá pé ẹni ó bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ ni pé ẹ lẹ̀ lóko títí tẹ̀mí ẹ bọ́ lẹ́nu ẹ̀ oko nì kò gbọ́dọ̀ jó kòdó oko ńlá kò ní jókúta oko ni o mo rò pé àwọn tí pe ń pè lóko òkúta tí máa fi sínú kànàkànà tí a ń pè ní roba tá a fi pẹyẹ tá a fi ń ku oko yẹn kò gbọ́dọ̀ dòkúta tó jẹ́ pé tá a bá làámọ́ lórí na ni ó ti tí ó kù kò sì were ju jù àwọn àbá ní kí ìdí Sheikh Sọ́lé ó ṣàlàyé ìdí tí fi fẹ́ kí wọ́n pa lẹ́ẹ̀kan torí pé zina gbogbo ara ní gbádùn rẹ̀ ó yàtọ̀ sóúnjẹ ara ó gbọ́n wìrì torí náà gbogbo ara ní ó tọ́ ìyà yẹn wò tó bá dijọ́ gbèdé àríkìámọ̀ kò ní wọná mọ́ gbogbo ẹni tá a bá ti ṣe hádù fún láyé ìyẹn ni pé ìyàtọ̀ lọ́ọ̀ ní kó jẹ lórí ẹ̀ṣẹ̀ yẹn tó bá ti lè jẹ́ láyé òun bọ́ nínú ìyà yẹn jọ gbèdé àríkìámọ̀ nìyẹn irú rẹ̀ ní tarábìnrin tó wá bá nábì alkhasamiya tó wá bá nàbí pò ń ṣe zìnà tànàbí gbójú kúrò lọ́dọ̀ ẹ̀ anábì wá ń fún ní àwọn ìtàwọn eléèbó ń pè ní alternative ń fún láwọn ọ̀rọ̀ méjì àbí bóyá báyìí bóyá báyìí alóhùn ṣe sí òun ọmọ tó ń wí ni alóhùn ṣe zìnà ẹ dájọ́ fún un ó wà ní sọ ibùkọ́rí obìnrin sì ti lóyún oyún inú òun zìnà ló ń fi ni ànábì ni ó dáa máa lọ tó bá bímọ kó padà obìnrin mọ̀ tó bímọ ó tó padà wá ó ní àlóhùn ṣe zìnà ẹ dájọ́ fún un ànábì tún ní àá ó dáa máa lọ lọ tọ́jú ọmọ rẹ bọ́ bá fún lọ́mú tán tọmọ tó bá ti ṣe kíni tó já kó padà wá ló bá tún dé àlóhùn ṣe zìnà ẹ dájọ́ fún un ànábì ni ó yá kí wọ́n lọ dájọ́ fún un wọ́n lẹ́bìnrin náà lókò nílùú Mẹ̀dínà tẹ́mi fi bọ́ lẹ́mìí ẹ̀ àwọn kan wá ń sọ nǹkan pa ẹ̀ anábì ní sọ́rọ́ bíun àforíjì tó rí lọ́dọ̀ ọlọ́run mi bá pín lérí gbogbo àwọn èèyàn tí ń gbé mọ̀dínà yóò sì kárí wọn àwọn àbáwọn ní anábì ò béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló bọ́ ọ ṣe zina ìyẹn ni mo fẹ́ ṣe lálàyé nítorí ọ̀rọ̀ obìnrin kan tó ṣẹlẹ̀ ní Sókótó àbí ṣé Sàmfàrà nígbà ayé ẹ̀rí mà tí wọ́n ní wọ́n dájọ́ zina fún pé pípa ni wọ́n pa á táwọn èèyàn wá ní ìdájọ́ nì wọ́n ní àbòsí ni ọkùnrin tó bá ṣe sì náà ń kọ́ yẹ kí wọ́n mú un náà àṣé àìmọ̀kànmọ̀kàn àwọn èèyàn ló jẹ́ wọ́n ó wí bẹ́ẹ̀ èyí ni wọ́n ń pè ní ìtìrọ́fù guilty by confession ó jẹ̀bi látara kó jẹ́wọ́ ẹnikẹ́ni ò mú obìnrin yẹn tó wá bá nábì òun ló jẹ́wọ́ fúnra ẹ̀ àní bí pé ló bọ́ ṣe zina ẹni náà lè wá fúnra ẹ̀ torí náà nábì ò béèrè ọkùnrin lọ́wọ́ ẹ̀ torí pé òun ló gbọ́ yé torí pé nínú ṣẹ̀ríà kò sígbà láàyè láti máa tọpinpin pé ta ló ṣe zina lásìtà àlẹ́ yìí ń bí mo sọ ìtìrín àìsà kọ́dà àìsà ọlọ́pàá àìsàtọ̀pinpin lẹ́yìn ẹnikẹ́ni zina ó ti ní májẹ̀mú tí ó pé sẹ́ni tó ṣe lára àbí tí ó pé ká tó lè pa àfẹ́ dájọ́ ẹ̀ àyà kùránì sọ gedegbe náà ni àwọn ẹlẹ́rìí ẹlẹ́rìí ó ṣojú mi kòró mẹ́rin wọ́n rí kálukú wọn wàá sọ pé àwọn rí ọkùnrin lórí obìnrin àwọn sì rí tí wọ́n ń bára wọn lò pọ̀ gẹ́gẹ́ bí ìgbà tí kálámù tó kó sínú go tàdá kéègbé wọ́n sọ pé wọ́n rí wọn tí wọ́n daṣọ bóra pọ̀ ẹni ó bá dán wò yọ jẹ̀bi lálà ogún lọ́nà mẹ́rin tí wọ́n ń pè ní eighty ó fẹ́ sùn zìnà kan yànnú láìlẹ́rìí torí pé ìdájọ́ yẹn ìdájọ́ tí ò kéré ní kí wọ́n gbẹ̀mí èèyàn a lè gbé lórí òfegè ẹ̀rí ìyẹn nínú hudud torí náà bá àbá ti rẹ́lẹ́rìí a ní sọ pé ta ló fún ọ lóyún tó bá lẹ́ni báyìí ní ẹlẹ́rìí dáa lérí ẹni tó sọ abẹ́mọ̀pẹ́ nìyẹn náà ó béèrè pé ta lẹ́lẹ́rìí ẹ̀ tó bá ní irọ́ ní pamọ́ òun kọ́ ṣùgbọ́n fẹ́ pàwọn ẹlẹ́rìí rí tó anábì sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa alihi wasallam ọlọ́run á sọ nínú alukurani pé wàlá òun fi azwajun mutahhara ibi tí mo ti lọ nìyẹn orí ọ̀rọ̀ Maryam wípé òun ò bá wọn ṣàgbèrè ń jọ náà mo wá sàlàyé pé ẹ mọ̀ ní òórùn tá gbọ́ nínú Israiliyat àwọn ọ̀rọ̀ táwọn yẹ̀húdí sọ mo nínú bíbélì ńgbà tí wọ́n mọ́bìn nǹkan gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́nù ìwé wọn pé wọ́n á fẹ́ sọ lókò wọ́n ní Jésù sọ pé kí wọ́n dúró ẹni tí ò bá ṣe rí kó lẹ́ lókò wọ́n ní ń fi nǹkan kanlẹ̀ ìgbà tí ó gbójú sókè kò bẹ́ nìkan ṣoṣo ń bẹ̀ má ó làwọn ẹ̀nà sára tòní ó ní òye wọn tí wọ́n fi rò pófin yẹn àti parẹ́ torí pé isa ọmọ mọ́ríàmọ́ ó mọ̀ pálábòsí ni wọ́n gbogbo wọn yẹn alábòsí ni wọ́n àwọn wá rò pé kò sófin yẹn mọ́ ìlú ló bàjẹ́ bẹ̀ ń jọ náà a fi gbóòórùn pé nínú gbogbo àwọn tó kójọ lódìdí ìlú wọn wàá rẹ́nìkan tó lè ju okò yẹn gbogbo wọn ló já dànù wọ́n júbà ehoro kí nìdí wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ kí ló fà á torí pé àwọn náà ò mọ̀ wọ́n wá sọ fún ẹni tí ń bá mi jiyàn ńjọ́ kan nàṣàrà kan ní ń bá mi jiyàn pé òfin ṣẹ̀ríà kínní kan ní mẹ́kà wọ́n ń sọ́kù àwọn ìyẹn gan ìbáwọn náà ń ṣe bẹ́ẹ̀ mo ní wàláì kìí ṣe ọ̀rọ̀ eré tí wọ́n bá ní kí wọ́n wá lẹ́kọ̀ọ́ mẹ́kà àwọn èèyàn ó jáde ní ọgọ́rọ̀ tẹ́rọ míì gan òrójú obìnrin rí yàtọ̀ sáwọn àbúrò rẹ̀ kìí ṣe íńtánẹ́ẹ̀tì tí wọ́n táwọn èèyàn ṣe ń róbìnrin lórí lórí lórí lórí íńtánẹ́ẹ̀tì lórí Facebook mo á sọ fún jọ́ náà ni mo ní fúta tá a wà yìí tí wọ́n bá gbẹ́rù obìnrin bẹ́ẹ̀ jáde àwa ọkùnrin tá a jáde tá a lẹ́ lóko a pọ̀ àwọn brothers tí ò súnmọ́bìnrin wọ́n pọ̀ bíi ó wá yà lẹ́nu ó rò pé islam dàbí ti yín ní tẹ́ǹtanra yín jẹ́ lẹ́yìn ṣe prayer meeting ọkùnrin àtobìnrin ṣe prayer meeting mọ́jú lẹ́yìn flower wọ́n jọ máa kọrin wọ́n máa kọrin ńgbò báyà ní ànígbóhùn mọ́ wọ́n máa kùn wọ́n máa kùn ńgbò báyà gbogbo ó lọlẹ̀ irú ìtanra ẹni jẹ́ wónú ńgbà wá yunifásitì mo tẹ̀ ti lọ dákọ̀ yunifásitì mu kéèké mo fi ṣe o ní great hall wọ́n pe olùkan great hall lẹ́yìn ibẹ̀ báyìí ó mọ̀ bẹ́ẹ̀ tẹ́ ti rí ọkùnrin àtòmí ń gbòbá tó ti débẹ̀ wọ́n à ní ní prayer partner prayer partner ọkùnrin kan àtòmí kan obìnrin ó wà lọ rúùmù ẹ̀ tàbí kò ń wá rúùmù ẹ̀ ẹ jọ gbàdúrà mọ́jú fíjìlì mọ́jú indeed indeed àmà àwọn ọmọ ìyá tí wọ́n mú lọ́ngbà náà ọlọ́run ló dá wọn padà kódà ìkànnù wọn padà wá sọ fún wa èmi gan tiẹ̀ rí pásítọ̀ ńgbà tó wá mọ́ṣáláṣí wa ń jọ́nà fúta wa ó wá pe àwé yẹn ńgbà tí kò wá sí ilé ìjọsìn wọn mọ́ ọmọge tí wọ́n fún pé prayer partner wọn gbà mo rí pásítọ̀ yẹn jọ wá sọ fún pé mi gbọ́ tí ń sọ fún ṣùgbọ́n ńgbà tó lọ tán àfa yẹn sọ fún mi pé n tó wá sọ ni pé tóun bá padà gẹ́yìn yẹn sì wà ńlẹ̀ o mi ò gbọ́n tó sọ fún ṣùgbọ́n nígbà tó lọ tán ó wá sọ fún mi pé tó wá bá ń sọ ni pé tóun bá sì ń padà wá o ọmọ yẹn sì wà nílẹ̀ fóun ó yẹn ṣe tàn rè yẹn jẹ ẹ́ wọ́n ní ọkàn ni wọ́n lọ́kàn ti wà lódọ̀tí ibìkan wà bá ti mọ́ lọ yọjú mẹ́gbà náà kí ni pé yọjú olójútáyé ni o àwọn èèyàn wọ́n ní kí ni wọ́n pe orúkọ wọn gbà náà kí ní kan lovers word wọ́n pọ̀ obìn ayé kò tí ì sí ságì ń náà but apá báyìí péńpé ní ó wọ̀ wọn àtọkùnrin wọn á dì wọn wọ́n ní wọ́n kíra wọn lò tó bí fifteen seconds lórí dídì mọ́hùn ìṣẹ́jú àyà mẹ́ẹ̀ẹ́dógún tẹ́sì rojú wọn pé àwọn eléyìí ó ní ọ̀rà kan tí ń wọlé wọ́n ti ń pè ní ọ̀rà wéèfù rain yóò penetrate torí èyí ó rojú wọn wọ́n tún máa ṣe wọ́n àfọ́ tápù ara wọn wọ́n ní àwa ni òye wọ́n ní kí ni wọ́n ní ẹ̀mí ló ṣe pàtàkì kíkí ibú náà wọ́n ti dáálẹ̀ bẹ́ẹ̀ bá lọ yunifásitì àtàwọn ọ́fíìsìs àwọn ọkùnrin àtòbìnrin ó láwọn ń kíra wọn wọ́n dì mọ́ra wọn wọ́n tún fọ́ gbára wọn lẹ́yìn irú kíkí ibú eléyìí ọkọ fìyàwó ẹ̀ lẹ̀ yóò dì mọ́re ọkùnrin òun náà wá dì mọ́yàwó rẹ̀ irú kíkí ibú wo leléyìí anábì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni èyí òwú nù yín tó bá fi ọwọ́ kan obìnrin tí èṣe lẹ́tọ̀ọ́ ẹ̀ anábì ni ó sàn fún kí wọ́n gún ní èso tàbí nǹkan ṣómúṣómú bí abẹ́rẹ́ kí wọ́n gún mọ́ orí ẹ̀ ju kó fọwọ́ kàn torí gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ àlìkìyàmọ̀ ayọ̀ òjé gbóná sọ́wọ́ náà wọ́n sì wá agree mutual agreement lórí aburú wọ́n panupọ̀ lórí aburú irú ìtàǹbà ní ìsọ̀ílà ṣe tọ́lọ̀n sọ pé ló ìnàbánu ìsọ̀ílà alàlìsáni dáúdà wà ìsá aṣẹ́bílé ọmọ ìsírẹ́lì aṣẹ́bílé wọn lórí látorí ahán anábì dáúd àtànábì ìsá ọlọ́run sì sọ̀dí ọlọ́run ni torí kíni wọn kò kọ́ fúnra wọn ìbàjẹ́ fáàlúù èyí tí wọ́n ń ṣe tí wọ́n bá ríra wọn kálukú sọjú nù bí àdúgbò kan náà lu àìta gbọ́ tí wọ́n bá ká lèmọ́lé ìyàwó yẹn agbọ́ ni àárí ìró ni àmẹ́ni ń sọ ìṣòkùrọ̀ àmọ́ mi ní dákọ kó mọ́ sùn mi ká nínú pépà ló jáde màá sọ tó bá sùn mi màá ní according to màá ṣe òpépà wọn. tí wọ́n bá kálẹ̀ mọ́lé ọkùnrin mọ́lé obìnrin tọkọ yẹn wọ́n ń bínú tí ń jà àwọn ọkùnrin kan ní eh, kíní kan kíní kan wọ́n àtúrọ́gbọ́n gbèjà títí tọkùnrin yẹn ó fi lọ ó wá ní ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni pé kó lè sọ̀pọ́ọ̀tì àwọn náà níjọ́ tó bá ṣẹlẹ̀ sáwọn náà so mutual agreement lórí aburú kájọ fẹnu kò lórí àìdáa ìparun ní ifá anábì wa Muhammad ni ó sọkọ Maryam torí pé anábì mọ́ kanga òun náà mọ́ kìí ṣe ẹ̀dá tó ní dọ̀tí ọlọ́ni wa ń fi akhalidun àlìjọ́nà láti gbére sí torítorí náà súrọ̀ ẹlẹ́ẹ̀kẹfà àyà kíni. Innama tu'adun la'at wa ma ọlọ́run ní dájúdájú ń tàà ṣàdéhùn rẹ̀ fún yín láti ìmbọ̀ wọ́n máa tún bí mọ̀jísí ẹ̀ lè sámọ́lọ́n lọ́wọ́ mo rò pé ẹ̀lẹ́ kó agara àbẹ́ ẹ̀ lè fagara dá ọlọ́run kò pọ́síbù kò ṣeéṣe ẹ̀ lè sámọ́lọ́n lọ́wọ́ abẹ́ ìkápọ̀ ọlọ́run lẹ́wà gbogbo yín pátá ẹni ó bá ṣe dáadáa òun tiẹ̀ yóò tiẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ ní asọ́nà béèyàn bá ti kú téèyàn bá jẹ́ ní eré tó bá dínú sàárè lẹ́yìn tó bá dáhùn ìbéèrè múnkàrà àti nàkíl kí ni ó sọ ọlọ́run jẹ́ kọjọ́ gbèǹde ó ẹni tó bá jẹ́ ní búńjẹ tí ò rí béèrè dáhùn kò résì gidi fọ̀ sí ìbéèrè àwọn màláíkà méjèèjì nínú sàárè tó ń ti gbé ń jìyà ní tí ó sọ ní pé ọlọ́run mọ́jọ́jọ́ gbèǹde ó ọlọ́wọ́ ní kò bá sọ pé kó má dé ń bọ̀ ó sì lè sámọ́ lọ́n lọ́wọ́ àyínà lè mọ́ fàrù kálá làwázà ìlàrọ̀ ọ̀dọ́ ọlọ́run ọba ní ibùdé sí wa torí náà kíkó wa kó gbìyànjú láti ti dáadáa síwájú kó tó dijọ́ náà ọjọ́ gbéǹde tọ́lọ́wọ́n bá sọ nípa rẹ̀ nínú alukur'an wípé ọjọ́ tó ṣe wípé ọmọ èké òpónlò ewu yọ jáde lórí ẹ̀ńjọ́ náà gbogbo àwọn fọmọlọ́yàn fọmọlọ́yàn ni wọ́n sọ ọmọ wọn dànù gbogbo oyún tí ń bẹ́ẹ̀nú níjọ́ náà ni ó máa jábọ́ nítọ́lọ̀ ń sọ náà nìyẹn yawma yaj'alul wildana shiba ọjọ tí àwọn ọmọ kéékèèké tí wọn máa ṣe kí tí ewu yóò máa jáde lórí wọn ọlọ wà àwọn ènìyàn wọ́n máa hún ríra wọ́n máa hún ríra bí ẹni ọtí ń pa ń bí sùkárọ̀ ọlọ́ni ọtí kan ò pa àdáàbà lọ ìṣàdí ṣùgbọ́n ìyá ọlọ́run ọba ló le ẹjẹ́ mú tó lè tètè jẹ́ óyé ẹni bá máa wo wrestling àmọ́ àpèjúwe tọ́lọ́ ló ga jù o a fi ń taari wọn taari ká lè gbọ́ yé ni o ẹ̀rí pé tí wọ́n bá gbá ẹlòmíì lẹ́sẹ̀ tàbí wọ́n ta ń pa yóò máa ṣe gọ́ọ̀gọ́ níbi tí wọ́n ti ń jà àbí láti lórí rí ìgẹ́rí tí ó máa ṣe gọ́ọ̀gọ́ bí ẹni pé ó mu tí yó orí ẹ máa rí tí ó máa ṣe bí ẹni tó mu tí yó bẹ́ẹ̀ ni ó náà ni 22 ó lọ̀rọ̀ yẹn wà áyà alákọ̀ọ́kọ́ irọ́ bẹ̀rẹ̀ láti áyà 1 ní sura 1 láti àyà wa. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد Ọlọ́run ni yá ayọ́ anẹ́sù ẹ̀yàn mẹ́rìnìyàn. Ìtakù rọ̀bákun ẹ páyà olúwa yín. Inna zalzalata as-sa'ati shay'un 'azim ìmìtìtì ọjọ́ tílé ayé ò ní jáyé mọ́ ṣé ìhun àrímọ́n ọjọ́ bá yóò parẹ́ ìmìtìtì ijọ́ náà tílẹ̀ máa ń mì tí ó rí ṣé ìhun àrím nǹkan tó mọ̀ lágbára ni ó mọ̀ burú náà. يوم ترونها تذهل كل مرضعة ọlọ́run ní níjọ́ tí tara ó nà á ọjọ́ tó rí ìjọ náà tàdà hálùkúlù mùrùdíàtìn àmà àrùdọ́àt kúlù mùrùdíàtìn àwọn obìnrin tí ń fún ọmọ lọ́yàn tàdà hálù àmà àrùdọ́àt yóò gbàgbé ọmọ tí ń fún lọ́yàn nǹkan tí ó máa ṣe ń jọ náà yóò kọjá tó fẹ́ fọmọ lọ́yàn dáìlá yóò ti lọ pátápátá ìròrí ẹ̀ yóò kọjá bẹ́ẹ̀ ọmọ wo ni ọmọ kan ń sunkún kí ni jọmọ ń sunkún náà. wàtàdà òkúlù dàtí hamli hamlaga. èèyàn nìkan kọ́ wàtàdà òkúlù dàtí hamli hamlaga tádọ̀ù wọ́n mọ̀ gbé jùúlẹ̀